Ah, àbí wọn ó pàkọ ni. ẹ mọ náà wọn ìsáájú. wọ́n yẹ pẹ̀lú àwọn èèyàn mélòó kan tí wọ́n lọ sí gbé pátá láti lọ pé bàbá baálẹ̀ gbé pátá without any notice and notify anybody tí ẹ fi lọ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. tí ọba sọ̀rọ̀ ẹ jẹ sí pàkọ. ẹ sọ̀rọ̀ a ní ẹka ẹ sọ̀rọ̀. kò ní ìdìbò wo a ní kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ náà lọ́sọ̀ lè sọ̀rọ̀ nù. ẹ̀ka alẹ́ àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ òní ìròyìn lérèfé la tún mú wá sójú yín láṣálẹ́ òní láti kànáà Yorùbá Broadcasting Network YBN Margaret Bassey Kazeem lóníròyìn fún talẹ́ òní aláṣẹ bọ́lá tinubu ti kí àwọn ará ilẹ̀ liberia kú oríire àṣeyọrí ètò ìdìbò sípò ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìtàn níbi tó ti kí ẹni tó jáwé olúborí ìyẹn ààrẹ tó ṣẹ̀dìbò yàn joseph bokia kú oríire tó sì tún lo adíjedupò george weah lọ́gọ̀ ẹnu fún bó ti gbà fọlọ́run lórí bó ti fìdírẹmi nínú ètò ìdìbò náà láìsí fa wàhálà kankan nílùú ó sì tún wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn ará ìlú fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè náà. iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wọn gbèrò lórí ṣíṣàfikún iye ọdún tí àwọn ọlọ́pàá yóò máa fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yálà ọdún márùndínláàádọ́rùn-ún ìyẹn sixty five years tàbí ogójì ọdún forty years ohun tó sì ṣokùnfà èrò yìí ni àkóbá tí fífẹ̀yìntì àwọn akọni ti ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá lára àwọn tó gbèrò yìí ni alága fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ìyẹn Solomon Arase ọ̀gá àgbà yọyọ fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ìyẹn Kẹ́hìndé Ẹgbẹ́tòkun eléyìí tó jẹ́ lára ọ̀nà láti mú àyípadà ọ̀tun àti ìtẹ̀síwájú bá iléeṣẹ́ ọlọ́pàá àwọn afurasí awùwà ìbàjẹ́ méjì fi ipá gba ìbálé ọmọbìnrin ẹni ọdún mẹ́rìndínlógún kan lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí lágbègbè láfẹ̀wá nílùú Abẹ́òkúta tí wọ́n sì tún ṣe àkásílẹ̀ fọ́nrán ìfipábánilò ọ̀hún ọmọbìnrin ọ̀hún ni ìyá rẹ̀ ránníṣẹ́ tí òjò sì ká òun àti ọ̀rẹ́ rẹ̀ tó sì ń lọ jíṣẹ́ náà mọ́ ojú ọ̀nà ni wọ́n sì yà fójò ńlọrẹ́ rẹ̀ bá ní káwọn yà sínú ọgbà ilé kan kójú ọ̀hún fi dá bí wọ́n ti wọ inú ilé ọ̀hún lọ́kùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Káyọ̀dé ní kí wọ́n wọlé jókòó lérò wípé ṣe ni ó fẹ́ ṣe wọ́n lálejò wíwọlé tí wọ́n wọlé ni Káyọ̀dé bá ti ọmọdébìnrin ọ̀hún ṣubú tó sì fi ipá gba aṣọ lára rẹ̀ tó sì bá a ṣàṣemáṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọ̀rẹ́ Káyọ̀dé yìí tí wọ́n porúkẹ rẹ̀ ní ọlọ́mìdé dédé jáde sí wọn tó sì bẹ̀rẹ̀ sí ní ya fọ́nrán ìṣẹ̀lẹ̀ náà bí káyọ̀dé ti parí tirẹ̀ náà ni ọlọ́mìdé ọ̀rẹ́ rẹ̀ yìí náà bọ́ sórí ọ̀dọ́mọdébìnrin yìí tóun náà sì tún ṣe tirẹ̀ tí káyọ̀dé náà sì ya fọ́nrán bákan náà tí wọ́n sì bá ọmọdébìnrin náà lò pọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n tó jọ̀wọ́ rẹ̀ láti máa lọ bó tilẹ̀ jẹ́ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ èyí tó ń jẹ́ Káyọ̀dé ṣùgbọ́n èkejì rẹ̀ ti ṣe Ọlámídé ló ti na pápábora táwọn ọlọ́pàá sì ń wá títí di ìgbà tá a fi ṣe àkójọpọ̀ ìròyìn yìí nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣètò bí wọn yóò ti gbé ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà fún ìṣèwádìí ọ̀ràn àwọn ọ̀daràn ààrẹ ìgbìmọ̀ tó ga jùlọ tó ń bójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì tún ṣe sultan ìlú Sokoto Muhammadu Sa'ad Abubakar III ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa wá ìmọ̀ tí yóò mú àlàáfíà jọba láàrin gbogbo àwọn ẹlẹ́sìn gbogbo lórílẹ̀-èdè yìí ọ̀rọ̀ yìí ló sọ níbi ayẹyẹ ṣíṣí mọ́sálásí tuntun àdọ́gba Central Mosque tí gómìnà Ṣèyí Mákindé tún kọ́ lọ́dún yìí lẹ́yìn tí wọ́n ti kọ́ dà á wó tẹ́lẹ̀ lọ́dún 2020 nígbà tí wọ́n fẹ́ ṣe ibùdókọ̀ bus terminal tó wà ní Ìwó Road nílùú Ìbàdàn lára àwọn tó wà níbi ayẹyẹ ṣíṣí mọ́sálásí náà ni a ti rí Emir Kano àtọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn lára àwọn ohun tó wà ní mọ́sálásí náà ni ilé àdúrà ilé àlùwàlá àti ilé ìwé ìyẹn library tí wọn ó sì ti máa ṣe àwọn ìwádìí ìjìnlẹ̀ síwájú sí i àjọ làsápà tó wà fún dídáàbòbò àyíká nípínlẹ̀ Èkó ti ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ilé ọtí àti àwọn ilé iṣẹ́ ńláńlá àti kéréje kéréje pa lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí lórí fífi ariwo dàdúgbò láàmú lágbègbè àmúwọ̀ ọ̀dọ̀fin nípínlẹ̀ Èkó àjọ làṣẹ́pà ló sọ èyí di mímọ̀ lọ́jọ́ ẹtì àná nígbà tó fi àwòrán bí iṣẹ́ ṣe ń lọ ṣọwọ́ sórí ayélujára lára àwọn ibi tí wọ́n ti pa ni Richmond Nigeria Limited Jesus Refiners Fire Evidence Ministry me and you back garden àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbé balẹ̀ ìlú òkò ọba solomon akínọlá àti àwọn mẹ́rìnlá ìmíì lára àwọn tá a ti rí sunday adẹ́rìntàn olóyè jimoh asimiyu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ sí ilé ẹjọ́ gíga tó wà ní ògbómọ̀ṣọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn èyí tó ní ṣe pẹ̀lú bíba dúkìá jẹ́ gbígbìyànjú àti ṣekúpani olè jíjà ìṣeni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí olùpẹ̀jọ́ ọ̀gbẹ́ni io abdulaziz eléyìí tó ní wọ́n ṣe ní ọjọ́ keje àti ọjọ́ kẹwàá oṣù karùn-ún àti ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2021 lágbègbè kan níjọba ìbílẹ̀ Sùúrùlérè nílùú Ọ̀yọ́ àti pé ó sọ wípé ọ̀mọ̀wé Isaac Abiodun ó dúnkokò láti gba ẹ̀mí òun nítorí ilẹ̀ kan ní agbègbè kan tó ń pè ní àgbà nípínlẹ̀ ọ̀hún nínú ìwé ẹ̀dùn tó fi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn gbogbo àtótónu àwọn tí wọ́n fẹ̀sùn kàn bẹ̀bẹ̀ pé àwọn ò jẹ̀bi ọ̀ràn náà nígbà náà ni agbẹjọ́rò fún àwọn tí wọ́n gbé lọlé ẹjọ́ ọ̀gbẹ́ni fọlọ́runṣọ́ sọ fún ilé ẹjọ́ láti da ẹjọ́ náà nù torí wípé ẹjọ́ náà kò lẹ́sẹ̀ ńlẹ̀ kí wọ́n sì fàyè gba owó ìtanràn látọ̀dọ̀ oníbàárà ọ̀hún abálọ àbábọ̀ ẹjọ́ ọ̀hún ni wípé adájọ́ ka adédọ̀kun rọ àwọn olùpẹ̀jọ́ ìjọba láti ṣètò ọ̀ràn náà dáadáa lọ́nà tá a fi lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n sì ti sún ìgbẹ́jọ́ náà síwájú sí ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀. aláṣẹ kan nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n porúkọ rẹ̀ ní chef tọ́pẹ́ magi tó bẹ̀rẹ̀ ṣíṣe àsè fún wákàtí tó gùn jùlọ lágbàáyé láti gbàwé ẹ̀rí guinness book of record àti láti gba ipò lọ́wọ́ ẹni tó ṣe oúnjẹ jùlọ lágbàáyé tẹ́lẹ̀ ìyẹn alan fisher ti parí àsè ó igba wákàtí two hundred hours èyí tó bẹ̀rẹ̀ ó ti parí rẹ̀ ní àárọ̀ sátidé òní. lójú ọ̀nà àti mú lílọ bíbọ̀ àwọn ènìyàn àti ìgbòkègbodò ọkọ̀ jagere lágbègbè àpáta odò ọ̀nà challenge nípínlẹ̀ ọ̀yọ́ ìṣàkóso ìṣèjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti fọkàn àwọn olùṣàmúlò ojú pópó balẹ̀ wípé òpópónà oní kìlómítà méjìlá àbọ̀ twelve point five kilometres táwọn ń ṣe lọ́wọ́ yóò parí títí ọ̀sẹ̀ kẹta nínú oṣù kejìlá ọdún tá a wà yìí pẹ̀lú apá kan nínú afárá olókè tó wà ní Ìwó road tó lọ sí tó lọ yọ sí olódò ọba alábòjútó fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbòkègbodò ọkọ̀ ọ̀jọ̀gbọ́n Daoud Kẹ́hìndé Ṣàngódoyin tó sọ èyí di mímọ̀ nígbà tó ṣàbẹ̀wò sí òpópónà náà láti mọ ibi tí wọ́n bá iṣẹ́ dé tí ọ̀gá ilé iṣẹ́ tó ń ṣe òpópónà náà ìyẹn Anitomi Kaniala ti iléeṣẹ́ Copec Construction Limited sì fọkàn wọn balẹ̀ wípé yóò di ṣíṣe torí pé iṣẹ́ náà ti fẹ́rẹ̀ parí ó kàn kó kí wọ́n da ọ̀dà sí pẹ̀lú àwọn nǹkan míì tí yóò mú kí òpópónà wọn dùn ún rí tí ó sì tún dùn ún gbà. ẹgbẹ́ àwọn amòfin NBA ti bẹnu àtẹ́lu bí gómìnà Adémọ́lá Adélékè ti ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe rọ adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun adájọ́ Adépèlé Òjólóyè láti fi ẹlòmíràn rọ́pò rẹ̀ nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni akọrẹdé lawal fi síta lónìí lórúkọ ẹgbẹ́ NBA ó ní òun takò irú eléyìí kò sì ní rí adájọ́ ọláyínká àfọlábí gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà tí gómìnà náà yàn sípò ó ní àti wípé eléyìí lòdì lọ́pọ̀lọpọ̀ lábẹ́ òfin láti yọ adájọ́ àgbà nípò látọwọ́ gómìnà láì jẹ́ wípé ìgbìmọ̀ àwọn adájọ́ ní ilẹ̀ wa ìyẹn National Judicial Council NJC yọ ọ́ nípò. ẹ̀yin aráalé ẹ jẹ́ ká dókè náà láti wo ìròyìn tó ń jẹ́ ọ̀rọ̀ ìròyìn fún tòní lára ìròyìn lérèfé tí àṣálẹ́ òní ńlá ti rí fọ́nrán kan eléyìí tó wà lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn kọlọ̀rọ̀wọ̀ sí ẹ̀dá tí wọ́n ti ṣe ìkọlù sí agbẹjọ́rò Lawal Waheed ní agbègbè ìlú àkọ́múnítì nílùú Ṣakí ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn èèyàn yìí la rí tí wọ́n lu agbẹjọ́rò ọ̀hún ní àlùbami tí wọ́n sì fìyà jẹ lọ́pọ̀lọpọ̀ ní báyìí agbẹjọ́rò yìí ló ti wá kọ ìwé sí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ wípé kí wọ́n gbà òun kalẹ̀ lọ́wọ́ àwọn àtìláwí tí wọ́n fìyà jẹ òun lọ́nà àìtọ́ àti wípé òun fẹ́ kí ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá kí ó ṣe ààbò lórí ẹ̀mí àti dúkìá òun pátápátá. èyí ló pe ìròyìn lérèfé tá a mú wá sójú òwòrán yín láṣálẹ́ òní láti kàn ní Yorùbá Broadcasting Network YBN bóyá àgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí ẹ tẹ subscribe button kó lè máa ta yín lólobó nígbàkúgbà tá a bá ti mú àwọn ìròyìn lọ́tùnlọ́tùn wá sí ìkànnì yìí ẹ má sì gbàgbé láti máa bá a fi ránṣẹ́ lógúnlógún lọ́pọ̀lọpọ̀ sí àwọn ẹbí àtàrà yín kó ba lè délé kó lè dóko. títí dìgbà míì tá a tún máa pàdé níkànnì yìí Margaret Bassey Kazeem ló ti ń ròyìn wá fún yín látẹ̀ẹ̀kan ẹ ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi láṣàálẹ̀ ọ̀la ó dàárọ̀ ọ̀rọ̀ ayọ̀ lásùn.